أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتكفوا الله وبا سبحانه وتعالى أترى إكاتي جفوا الفاوى أقبى ألفاوى ألسقوى النبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run ọba nábi náà tàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá fàánú ẹ̀yí wa kú látàrí kìámà afẹ́ sàlàyé fún wa nípa ó ti yáwọn yẹn pé àtọkùnrin àti obìnrin lọ́yẹ kó máa kírun sókù la àwọn àbẹ́rẹ́ wa sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yìí kódà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mí náà wọ́n kàn dúró ni tó máa kírun sókù la wọn mọ tí wọ́n wí àwọn fẹ́ kásàlà yìí fáwọn bóò la ṣe fi kírun sókù la láti mú ètò jáde pé sífọ́tò sọlá tó jẹ náà ìjà wọ ọkùnrin ha báwo bá ti máa kírun sókù la àti ìdájọ́ rẹ̀ ìbéèrè ṣe gbọ́ ṣe di ọ̀ràn yẹn lórí àwọn ọkùnrin náà lọ́jọ́ ọ̀ràn yẹn lórí obìnrin láti kírun sókùlà afẹ́wà ní salatu janazatu mashru'a li jami'il rijal wan nisa bẹ́ẹ̀ ni irun janaza irun òkúlà pé báyìí ó jẹ́ ọ̀ràn yẹn ni fún ọkùnrin àti obìnrin àmọ́ wa hiya fardu kifaya àmọ́ fardu yẹn ọ̀ràn yẹn yẹn ọ̀ràn yẹn tó pé àwọn kan gbé fáwọn kan ni èèyàn bí ogún ọkùnrin méjìlá obìnrin mẹ́jọ òkú wa kú wọ́n fẹ́ kírun sí la àwọn ọkùnrin bí mẹ́jọ obìnrin bí márùn ni wọ́n lè kírun sókun yẹn la ó ti tó káfà ó ti tó wọ́n ti gbé fáwọn tí wọn ò kírun sókun yẹn la ó ti yé wa ọba ti rí àwọn mẹ́tàlá nínú àwọn bí ogún yẹn tí wọ́n ti kírun sókun yẹn la ó ti tó àmọ́ ìtọ́ dáa jùlọ òun náà ni kí gbogbo wọn jọ kírun sókun yẹn la torí pé arígbà nínú ọ̀rọ̀ annabi muhammad sallallahu alaihi wasallam tó fi sẹ́rẹ̀ pé ma min muslimin yusalli alaihi arba'una rajulan la yushrikuna billahi shay'an illa shafa'ahumullahu fi kò sí musulmi kan tí ó sàláìsì táwọn ará àwọn musulmi tó kí ogójì tí wọ́n ṣe pẹ̀lú ọlọ́run ọba àwọn musulmi ogójì tí wọ́n ṣe pẹ̀lú ọlọ́run ọba àyàfi kọ́nà ọgbà àdúrà tó bá ti fókun yẹn ìṣìpẹ̀ يقول صلى الله عليه وسلم يشهد ذلك ما من رجل مسلم كسي مسلمين كان يصلي عليه لأمة من الناس يبقى على أمة كانوا يبلغون مئة تبقى ما في أقارن فلا أقول أني أقودتهم سبوري إليه ما في أقارن كلهم يشفعون له ببوان ترى فرج فوان ترى كفهم إلا شفعهم الله فيه الكلام أقبع دعاة مسفوية أو كما قال عليه الصلاة والسلام فكلما زاد الجمع الشوارع خيرا له بيعمل يباجي قصي بيعلو في الجيوري فوق كوينتي يدعون له ويتراحمون عليه tí wọ́n ń sàdúwà fún tí wọ́n ń tọrọ àánú ọlọ́ọ̀bá fún torí mùsùlùmí ìgbésí ayé wa àti ìṣẹ̀mí wa gbogbo ìpáyátá àti ikú wa ọlọ́ti máa lọ nínú ṣẹ̀ríà ni ọlọ́run fi yé wa ní súrà وما ماتي لله رب العالمين لا شريك لا وبذلك أمرت وأن أول المسلمين فقوي كل صلاة إنوتي منكي ونسكي أتوانت من جبقبو إساتي منسي ومحياي أتسميمي ومماتي أتكومي لله رب العالمين طالما باني بلو جاجة الصلاة ماسي إليني بعث ما كنوا سيقلع وصفته أن الإمام يكبر أربع تكبيرات ìpá àti máa kíso kùlá pé ìmáàmù lọ́pọ̀lọpọ̀ gbà ìmáà sí takbir mẹ́rin Allahu akbar mẹ́rin náà ni èyàn lè ṣe márùn èyàn lè ṣe mẹ́fà èyàn lè ṣe mẹ́sàn àmọ́ èyí tó pọ̀ jù tálíbì sí ètò dáàjù náà ni mẹ́rin tí wáyé pé ọkùnrin lẹ́ni tó sáláìsì yẹ́ kí fúlẹ̀ inda ra'si rajul wà inda wasl mar'a ni a fẹ́ kírun sí la ìmáàmù ni níbi èdè àárín rẹ̀ ìmáàmù ó dúró sí gbogbo eléyìí lọ lẹ́kọ̀ọ́ kí pé àkàndó bọ́ sí wà rárá o tápákùnrin ni adùn lè di orí rẹ̀ ní ìmáàmù ni ọbámú kò sí ọkùnrin rẹ̀ láàyè àmá ìmáàmù yóò dùn lẹ́gbẹ̀ẹ́ orí lápóbìnrin ni yóò dùn ní àárín rẹ̀ ó di eyín gbólóhùn àwọn àfóhùn fi kí omi pé yóò dùn lẹ́yìn ẹgbẹ́ ibi àyà ọkùnrin gbólóhùn tó lẹ́ni kò nípìlẹ̀ fún ìnáma súnà àyẹ́kìfò ìndara àfẹ́rọ́jù ètò ti dédé súnà òun náà ní kéèyàn dún bí orí ọkùnrin wà ìndà kéèyàn jẹ́ dúró níbi àárín obìnrin ádámà jẹ́ àbí ìsúnà fi àdísì samura bin jundab fi wòkófì wọ́sí mara wòfì min àdísì anas fi wòkófì inda rasi rajul ó jẹ́ wa pé ilé lọ wá nù àdísì tó pẹ̀sẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ sí na samura ọmọ jundab fi dágbóbìnrin ni àdó láàrin ni inú àdísì أربعة تكبير جلسي تكبير مرني باتوي وهي تكبيرات أو تكبيري ثلاث نكية مميري و أو فامن آه إتجا ثلاث من انتلاع قنكا على كل حال وقد ثبت ذلك في أحاديث كثيرة عن النبي صلى الله عليه وسلم أقول في سر الله عليه وسلم بأنه كبر أربع تكبيرات في الإسلام تكبير ما من ما ستقول إلا أنه يجوز في بعض الأحيان أن يكبر خمسا أو ستا أو تسع تكبيرات àbẹ́ngbà míì kásì ìrọ̀yìn fún wa kásì takbir márùn-ún àbí mẹ́fà àbí mẹ́sàn يقرأ بعد التكبير الأولى فاتحة الكتاب وسورة من القرآن يوم تكبير على الله أكبر إمام وقف فاتحة السورة كان القرآن إمام النسائي لك بابا وجدي ما كيف فاتحة لك أسديدي ما ما كيف سورة لك صبر به فانطلع بن عبد الله بن عوف كان صليت خلف ابن عباس رضي الله عنهما على جنازة أني مكر لي عبد الله بن عباس رضي الله عنهما إنه جنازة فقرأ فاتحة الكتاب وباقي فاتحة وقال تعلم أنه من السنة وعني كالباء مقوان السنة وفي رواية عند النسائي إمام النسائي ما تقبل ذنوى أنه قرأ فاتحة الكتاب وسورة الجعرة أوكي فاتحة الكتاب أوكي فاتحة لين واكي السورة كيكريكا ليه ودي يكسوك فلما فرمت قال تعالى سنة وحق ودي السنة يدودو لمني ودي وعسوك إيه باكي ولي والراجع إيتو في بالك أن القراءة الفاتحة ركن لأموم قوله صلى الله عليه وسلم كي يكي الفاتحة سقرا أريد كنا أريد ورا يعني تلمز باك لا صلاة إلا بالفاتحة الكتاب أنت يكينوا كسيروا فاتحة كفاتحة لكم وقد تقدم أتكاتوا لك سورة إسرار في صلاة الجنائزة تواكي من جنازة كاكي جيلو في داجلو وما ما ورد من أن ابن عباس جهر إذا صدق سيدنا عبد الله بن عباس كسكي إنما قصد بذلك تعليم الناس وفي قوي لكم لكي قوي يما ما كما كسكي أن القراءة سنة وحق في سنة ولد جرايا كما ذكر ذلك في آخر الحديث بول ذواكي الله أكبر تكبير على أكبر لبا وسكي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم kùsùkú yẹn ṣe dùwà ọ̀lẹ̀ istifta dáadákẹ́ jẹ́ẹ́jẹ́ ara ọ̀ ọbẹ̀rẹ̀ sí ké jẹ́jẹ́ ni auzubillahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin ọpẹ́ ni fọ́lọ́wọ́ bá gbogbo ẹ̀dá arrahmanir rahim ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run maliki yawmiddin ọba dọ́gbé òun náà ní kápá ọjọ́ ọgbẹ́jà alkiyama iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́nìkà láwọn fún ọ̀dọ̀ láti máa wà náà lọ́wọ́ اهدنا الصراط المستقيم ما توسجونا تارا صراط الذين أنعمت عليهم أجونا ما توجنسي غير المكذوب عليهم ولا الضالين توسجونا ما توبينسي أتوانيان اللهم بنسي وربا فإذا كان صرت زيادة تبارك كسول عليه وجاء كما جاء وجاء في بعض الروايات أنه قرأ فاتحة وسورة فهذا أفضل تبارك بإنا أتينا ليه àbí wọ́la asir ó di àbí ìzájá nasir àbí kúlù wọ́la ó ti gbẹ̀ ó sì dédé fa áàdà afdal fi wọ́n in tẹ́kítàrà aláfàtíà fàkàlà tàbí fàtíà nìkan yẹ́rẹ́ kí ó sì dédé olóòmọ́sá fọ̀rọ̀ yìí wọ́n lọ́ba tí wọ́n ti wọ́n ti báyìí tán fún mayu kabiru sáàniya yóò àti takbir ẹlẹ́kẹjì ó yẹ wọ́n yóò sọ́lù alànàbí sẹ́lẹ̀m mísìlú máa yóò sọ́lù fi irú ìta máa ti bí àtàhíyá bí irun yẹn àsàlátù tá a ti ní allahumma muhammadin ọlọ́wọ́ bá sìkẹ́ fún anábì muhammad wàhálà ali muhammadin bó yìí sìkẹ́ fún àwọn ẹbí anábì àtàwọn aláàbílẹ̀ muhammad kama sọlẹ́ta ala ibrahim bó yìí sìkẹ́ fún anábì ibrahim wàhálà ali ibrahim àtàwọn ẹbí anábì ibrahim innaka hamidun majid dájúdájú gbogbo ọpẹ́ tiẹ̀ ni gbogbo ẹ̀yìn tiẹ̀ ni aláwọ̀ bárik ala muhammadin ọlọ́wọ́ bá sẹ́yọ orí àjẹjẹ́ fún anábì sallallahu wàhálà ali muhammadin àtàwọn aláàbílẹ̀ بوي سي اوري اجد دفن ابراهيم وعلى ال ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد بوبو قيت اتبوغو يتيني والمقصود انه يصلي على النبي صلى الله عليه وسلم مثل ما يصلي فيه يروح صلاه بايت ما تلوري نال يوسف مثل كذا صلاه باوي او كذا صلاه باوي ولوبا مزافر يولوبا لينا يكبر الثالثه يوم التكبير لكتا ويدعو الميت بان يؤكن وكباي اما اسدوا فوقيه وياتي باذكار شرعيه أو بالدعوات الشرعية يوم دعاء تنبي قواوا تبا شريعة ممكن بعد تبا هو اللهم اكفر لحينا اننا اللهم فرج على ايوا وميتنا اللهم فرج عن قوا وصغيرنا اللهم فرج عن ككري وانتكرين وكبيرنا اللهم فرج عن اغبلغبانوا وذكرنا اللهم با فرج عن اكونوا وانثانا اللهم فرج عن وبنوا وشاهدنا وتوا عند ذلك كذلك اللهم فرج عن وغائبنا وانتم سيقل وتاتو كيف كل الله الفرجوا اللهم من احييت منا فاحيه على الايمان اللهم باو بغدو بالكم ما سمينوا واجو ما سمي كلو ايماني اللهم باو من توفيت منا فتوفوا على على الاسلام وبابا مي دا بجو كلو اسلام اللهم لا تحرمنا اجره اللهم لا داعي كيلو سوق الى مكف ولبا ولا تدلنا بعد ما دول تان يو من كاسلو imaamu muslim àti imaamu ahmed ló gba àdísì wa àwọn àdísì mi tún wà náà tí ẹ lè lò tó bá ṣe rí àmọ́ inú ẹ̀ yẹn lè fi kúkú aláwọ̀má ẹ̀kṣọ́rọ̀ láwọ̀ wọ̀rọ̀hámù ọlọ́wọ́ bá wọ̀ sàánù fọ́rídìí òkú ìkọ́ sàánù rẹ̀ wọ́n á sọ àánú ọlọ́wọ́ sàmójúkú fún wọ́kí wọ́fí ọlọ́wọ́ dáàbòbò wọ́n akrim nuzula bá pán mọ́jẹ̀ mọ́jẹ̀ kí sáré rẹ̀ gbóná nìyẹn nakihi min khataya ọlọ́run fọmọ́ kó bí àwọn àtìsí rẹ̀ kama yóò náà kọ́ sọ́ọ̀bù abuyadu mi jẹ́nà sí bá a ṣe fọ́sọ̀ fún mọ́ kó bí ìdọ̀tí ọba délò dára na káyọ̀ mi dáre ọlọ́run gbá láàyè ilé tó dájú lé rẹ̀ lọ́tọ̀ wà láyé wà áhàlán min ààrìhì àwọn tó dájú náà àwọn alábàgbé tó dájú ní òṣàtún wà záwọ́jọ́ ni káyọ̀ min zawjihi tí a pọ́ وكيف فتنة قبر الله لكم بفتنة سعري وعذاب النار أتكون بيانا والمثال أبو بواكم بيا سعري أتبيانا نوبا وصبا في كل بي اللهم إن كان محسنا اللهم ذاك نيرني فضل في إنسان سعريك مورفون وإن كان مسيئا ذاك لا أنت سعيداني يوضع عن سيئاتي اللهم بس أبو جكوفو اللهم لا تورمنا أجره اللهم أدو على دائه ذاكي ولا تفتينا بعد مفتنا ولا يكوره أدري وعا tí wáyé pé ọmọ kékeré ni tí ma ṣàdúwà ara àkọ́ ìtàn aláwọ̀mà ẹ̀tù lánà ìyẹn wà sọ pé aláwọ̀mà jẹ́ alówó lánà sálàsàn ọlọ́wọ̀n bá jẹ́ kọ́ ma gbájú wa pẹ̀lú iṣẹ́ rẹ̀ ọ̀tọ́rọ̀ fà lẹ́ni tí ma sẹ́kùn wọ̀ kó fìrà àti tọ́jú bá tọ́jú kalẹ̀ ó ní ẹ̀yẹ́ fi ṣàdúwà fọmọ yẹn ló ní pé aláwọ̀mà jẹ́ alówó fi kẹfọ́nà ti Ibrahim ọlọ́wọ̀n fi sínú àbójútó alẹ́ Ibrahim ìtàn Yorùbá àwọn àdúrà yẹn pọ̀ tí a lè ṣe àmá níwọ̀n bá kúmọ̀ bá ní pé ọ̀pọ̀ àrímọ̀ ìta ti mẹ́ ẹja dubai olùkọ́ bẹ̀rù rábì àyẹ̀wò àti tẹ̀gbẹ́ rẹ̀ wọ̀nyẹ́ sùkùtù kọ̀lé ilẹ̀ yóò díẹ̀ لأن هذا جاء في بعض روايات عليه السلام سلم ثم يسلم تسليما واحدا ìtọ́dájú náà ní kíyàn sí tẹ̀sílìmù kan assalamu alaikum wa rahmatullah ìtọ́dájú ni tí ẹ bá ṣe salama méjì عن أبي هريرة رضي الله عنه أن الرسول صلى صلى على جنازة القبر عليه أربعة وسلم تسلمة واحدة وما سيدنا أبي هريرة رضي الله عنه أولا بسلام كم سقلا أولا ستكبير ماني باس سلعي أولا سلامة يوكا أوذيوع وهذا دليل تسلمة واحدة إلينا أني أهلي يقول تسلمة كان يسلم وأما دليل تسلمتين تسليم مجيد فلما ثبت عن ابن مسعود علي بنو صحابي بني عفا بنو صحابي عبد الله بن مسعود رضي الله قال صلاة خلال كان الرسول صلى الله عليه وسلم يفعلهن عوان سسماني متى كان به تاوين تلب سلام ماشي تركهن الناس امام يتبعتي نيسي ايه دعونا تسليم على رجل على جنازة مثل التسليم في الصلاة ọ̀kan nínú náà ni irú sálámàtà ni máa sálámà lórí irun náà ni máa sálámà níbi jẹnáza which means máa sálámà méjì ní orí irun kàrà ṣe àbáni rabi rahimahullah kasabata fi sahih muslim ogairu an ibn abbas anna rabi sallam kan yusallim taslimatayn fi salat ta'di riba qay rabi sallam tabla bla masun nabagwe rabi ma sálámà méjì lórí irun fa ada yubayyin anna al murad مثل تسليمة في الصلاة أي تسليمتين ومعاودتين هنا نستخدم سلامة وعلى دو سلامة بدي أسديدي الشريعة العامة للنساء والرجال بعد وقت البقبون ذاك عليه بيلو السديدي بلو أقوني أتوبيني في الصلاة لكن خروج ما جنازة إلى مقبرة فهذا خاطر للرجال أما قد تليق لطورته إليه يقول الكلونية خاطر وعاقذا زيادة القبور خاطر للرجال bí ká máa lè dorí tí àwọn ká máa lọ gbogbo wà eléyìí tó jẹ ọkùnrin nìkan ni àwọn afáà mi gbà pé obìnrin lè máa lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyà lẹ́ẹ̀kan lọ́dún ó di àmọ́ ká máa lọ gbogbo wà ara ọkọ̀ bá mu kọ̀tàrà rọ̀sù sẹ́lẹ̀m àtúnṣe pé màá ń ṣe ìdá jẹnáza tí a ẹni tó bá lọ bí jẹnáza tó kí ọ̀sùn àtà ìsọ̀lẹ̀ kàrà ó kàrà ó kèrà tí a bá ń bẹ̀ tó kírù sí ilá tó tó wọ́n fi lọ sí yóò gba kèrà tí méjì ó kèrà ọmọ kèrà tí a ní wọ́n ni kí ni kèrà tí yára tó kàrà mísìlì jabalẹ́ ní azmẹ́ onílára tó tóbi òkìlánlá méjì òdìwọ̀kára àìdàn àìsà sàlámà tẹ́bà àjànára tó mùsùlùm ẹni bá tẹ̀lé òkú mùsùlùmí ìmẹ́nu wa ètì sáàbàn kí pẹ̀lú ويفرغ من الدفن يدفن في سنة فإنه يرجع إلى من عجل كيرتان يقبل قالوا لا دا لنا مجي كل كيران مثل أود وكذا بيك أود من صلى عليه عليها عندما كل سنة نزل ثم رجع قبل أن تدفن ثم أقبل شبه مبروته فإن يرجع بكيرات يقبل سكيراتك أود يوعى ولو مسافر يوعى ملاحظة أما تجوز أما تجفى النواب يا تصواني الصلاة على الكافر دعاء له بمغفرة حرام بالنص القرآن كيكفر واكو káàkọ̀ pé gbogbo èèyàn ńlá ni èèyàn ńlá ni ara àmà sàdúrà fún àmà kẹfù eléyìí pẹ̀lú nọ́ọ̀sì kùránì pé haram ni wọ́n ijima àwọn fàdà gbogbo ọ̀sán kò tó wọ́dẹ̀ lílo dárí kan ọdún ọlọ́run sọdún

kò sí mùsùlùmí kan táàrà wọn tí wọ́n kírun sí ìlàjọ́ pé ọgọ́rùn kò ló ń yẹ ṣùfà òun àlá òtún gbogbo máa ń tọrọ àforíjì fún tó ń bẹ̀rẹ̀ ọba fún ilá ṣófin òfin àbíkọ́lọ́ gbàdúrà rẹ̀ òfèrè wáyà ti nígbà mi ilá gófèrè aláwọ̀ àbíkọ́lọ́ kò sí mùsùlùmí kan tí ó kù tábà rẹ́rẹ́ àwọn èèyàn ogójì tí wọ́n kẹ́mù sí ilà la yashirkuna billahi shay'a tí wọ́n ṣe pẹ̀lú ọlọ́wọ́ bá illa shafa'umullahu fihi àti kọ́lọ́wọ́ bá bá jìpẹ́ wọn òye sáàbù ìkìsáàrù sọ̀fọ̀ táàbù bá kírun sókùnlá ọjà àti kí sáfù yẹn pọ̀ khalfa imam lẹ́yìn imam bí an yakuna salasan sufufan ka sa'ada kó pé mẹ́ta kó wọ́n gbà lọ ní abi umama tó pé sallallahu rasul على جنازات وماء سبعة دفر النبي كيف سوق جوكا يمجي كريبي لو قالوا النبي صلى الله عليه وسلم فجعل صفوف الثلاثة ما بذلك مجي النبي سيسافو ينمتعنان اثنان صفا اثنان صفا وفي عمجي كسافو في عمجي كسافو وفي عمتع سيسافوكا وفي سافو متع وإذا لم يبلغ مع إمام إلا رجل واحدا سألت أن كتري لو قالوا إمام سوى كيف سوق فإنه يصلي وراءه kò ní dókòó lápá àwọn ìjọba fẹ́kìrò ẹ̀tẹ́ pàpá máa dó tira wa ni sápé èèyàn méjì kìlọ́ lẹ́kìrò kò ní kò ní dó pẹ̀lú ìmáàmù yóò dùn lẹ́yìn ìmáàmù ìmáàmù nìkan yóò dùn wájú òun kò yóò dùn lẹ́yìn ó di wa fa innahu yusalli waraahu la yusalli hazahu kò ní dúró ní ẹgbẹ́ rẹ̀ kama huwa fi salawat al-ukhra bá ti máa kírun ni wọn abdullahi bin abi talha wọn gba abdullahi bin abi ọmọ ọ̀rẹ́ Umayr bin Abi Talha amadu wà pẹ̀lú فأتاه الرسول صلى الله عليه وسلم فصلى عليه في منزلهم أبو تلا يعني أنا نبي كده ثمانية لا هذا قدم الرسول صلى الله عليه وسلم فصلى عليه وكان عبد الله أبو تلا وراه أبو تلا عبد الله يعني بيسلم قدوا لك يعني بيسلم وأم سليم وراه أبو تلا أبني دوا عم هنا تدوا لي تجي أول هدوا لي ولم يكن معهم غير كسلم دوا قالوا يجوز للمرأة أن تسلوا على جنازة بعد سواء obìnrin ọ̀tọ̀ fúnbìnrin láti kírun sókòlá ìlàdẹ̀lẹ́lù yẹ́mìnà obìnrin zalifí kò sẹ́rì kẹta kọ̀gbà pápóbìnrin kírun sókòlá mimma yu'ayyid zalika hadith sabiq inú tó fi yẹ wa náà nípa hadith àkàsíwájú wọ fi salati Umm Sulaima wọ̀rá àhùmá náà nípa nígbà tábìbì dúta àbútálà àdó lẹ́yìn náà kiri Umm Sulaima náà tún dúó النبي صلى الله عليه وسلم لأن أريد ابن وأبي وقاص في مسجد بيوكل سي سعد سنة بيوكل سي أبو بكر ما ولا والأحق بالإمامة على جد تلا يكوكل سكول أجان تلا يكوكل سكول الواسي أجدك الله صلى الله عليه يكوكل سكول ثم والي أو نائب أبي أبي أسواجو أبي نائب له يقول في ذلك إمام مسجد إني إمام مسلاسي أقرب أبي كوير ماسي إمام مسلاسي ما يكوكل سكول أنا أبي حازم قال رب بن حزم إني لشاهد يوما مات حسن بن علي olùmọ̀ wà ń bẹ̀ mọ̀ jẹ́rì sí nítorí Hassan bin Ali ikú ra'aitu hussein ibn Ali yaqulu li Sa'id bin al-As mo rí hussein tọ́jọ́ máa yẹ tí ń sọ fún Sa'id yọ máa as pé yaqulu taqaddam bọ́síwájú wàláwọlá anna o sunna tí wàá pé sunna ni ma takaramtu kan bá títí kókó wájú wa Sa'id amir ala mu'minina yawmayn bẹ́ẹ̀ Sa'id wọn wọn òun lórí àwọn mùsùlùmí ń wa kana bayna um shay'un bẹ́ẹ̀ ni وإن لم يحضر والي تبع سياسي وجنبه فآكم بإمامة أقرأهم كتاب الله إذا ما يكون إمام إذا ما القرآن كجو ثم أعلمهم بالسنة لين إذا ما نقع سنة جو ثم أقدمهم هي لا يكون سيجرى ثم أكبرهم السنة ما تدبع لأموم الحديث يا أم القوم أقرأهم بكتاب الله وهذا مذهب أبي حنيفة ومالك وأحمد وإسحاق وابن منذر وهو قول الشافعي في الكريم إليني مهما ممسوك رماني والمشهور في من المذهب الشافعي من أن حقهم بإمام أقربهم يتبع دواء قلت الإمام أن تبع سماء وكوية أمارني ببارني وما إلى ذلك وهو ما ذهب إليه ابن حزم آه إلينا في ابن حزم فرما ẹ̀kọ́ tàbíwá ẹ̀kọ́ ní pé ìdá ìsẹ́mà àti ìdàtò jẹ́nàì táwọn àkúnyẹ̀ bá pọ̀ bí ìgbà tí corona bẹ̀rẹ̀ lọ́wọ́ láti London fún pé àwọn ẹgbẹ́ kírùsùn ìyẹn mẹ́sàn-án ẹgbẹ́ kírùsùn lálẹ́ kẹ́nà sáwọn kiri wọn sí wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni àbáwọn kiri lẹ́kànnà mo ní wọ́n lè kírun sí wọn lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n sì lè kírun fún wọn lẹ́kànnà fáwọn ní ìrún abúlé tó bá pọ̀ yẹn jáàdá an yusalli ala kulli wahidin mafradi ọdọ alẹ́ kírun fún wọn lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ثم وإن كان الأطفال ما هداهم مديوان به جول إمام مما يلي إمام رجال أو قلقوا وجو إمام ثم أطفال يانا يوها يوعكا مكيكي ثم النساء يوها يوعكا ليلي كبلة أهو نجمع فعين ابن عمر رضي الله عنهما أنا أصلى على ستة جنازة جميعا وقال عبد الله بن عمر أكل وسام ومسك له فجعل الرجال يلون إمام أو أجيك أو أكون اسمه إمام والنساء يلون كبلة أو بنلا اسمه كبلة لهم حديث بين علي بن السلام لينه وأن عمار مولى عارس بن نفيل أنه شهد خالته أم كلثوم وابنه هو عم بيت بيكيرو سي عبرو ما كان بين أم كلثوم أتماري ثم ثلاث إلى غلام مما يلي إمام أما قولي يوم بسمع إمام أمني أما بسمع إمام واجب بن سواج يهودي وفي رواية ووضعت مرأة وراه وصلى على واجب بن سواج يلون واجب كيرو سي فأنكرت ذلك وفي قوم ابن عباس وابي عبد الله وابو سعيد وابو قتاله وابو وقالوا هذه سنه واني الي ربا سنه مجد يجوز الصلاه على جنازه في المسجد بين على الكيلو سوق المسلاتي واما ما يدل عليه جواز صلاه الرجوع انما ثبت عن عائشه رضي الله عنها وما سيلا شبك السؤال والله ما صلى الرسول صلى الله عليه وسلم على سهيل بن بيداء واخي الا في جوف المسجد كان نبي سلام عليه وسي سعيل اما بداية اتي اما لا فين المسلا فين احنا قمات سكنوا ولا سوق صعب ما كانوا سوق لانه آه، مسلا يزيد ان تزيد التكبيرات جنازة الى خمسة وستة الى تسعة يعني سي تكبير سينا مانو مفع بقوة يما سعدوا فوق ناني وانا عبد الرحمن ابن ابي يالي قال كان زيد بن علقم يكبر على جنازة أربعة إما كانوا كوكو لا تكبير مالي وإنه كبر على جنازة الخمسة أولا كانوا تكبير معهم فسألته فقال كان بالسلام يكبر وزاد في رواة فلا أتركها أبدا ابن سنين في لبا ما كانوا بعمل مما إن كمان معهم بعمل واتبه له وعن عبد الخير قال كان علي رضي الله يكبر على آل بدر ستة سيدنا علي شاكو أن تجعكم بدر وباكو ọlọ́pàá àwọn lọ́lá jùlọ ìmọ̀ títí mẹ́fà sí wọn wàhálà asuhabi nabi sallam khamsan tako sábẹ́ sallam lọ́wọ́ kú yóò sì mẹ́wọ̀n sí wàhálà sáìrin nas arba àwọn yòókù mẹ́rin sí ní alì ní wọ́n ti wà láàmì rùmùmí tí wọ́n kírun tí wọ́n pèlè jagun bá dẹ̀rẹ̀ عن النبي صلى الله عليه وسلم كبر على حمزة تسعة تكبيرات ومن يقول سيدنا حمزة النبي تكبير نصفه ولا شك أن الغالب مما فعل صلى الله عليه وسلم تكبير بأربع تكبيرات وزيارة جائزة لمن قدم والله أعلم اتفت من الجنان يقول عن نبي سنة تقضوا تسينان الناني إذا دا جناني هو دي يعطيه ما سجباله قصي أبرون بعلون المجنون نعم إنه يشرع رفع يدين في تكبيرة الإيرام فقط أبا بشر يا مكيس التكبير بالتكبير الإيرامه لم يثبت في رفع يديه في بقيه الصلاة فجأة salah kò fẹ́ lẹ́lẹ́ pé ànábì islam gbé ọwọ́ sọ́kùnrin takbir shay'an عن رسول وسلم وإنما ثبت ذلك عن عبد الله بن عمر رضي الله عنهما اللي توفت أن في عبد الله بن عمر وما بوثق بماري من إيه فآذا اتحاد من عفاني لي بيجوتني رضي الله عنه أنا فأمي بقى عبد الله بن عمر يعني ما تلسنا نبي جفت inú àwọn sàábà wọn gbàgbọ́ ìmọ̀ tẹ̀lé sínú àbíjù ìlara ẹni gbọ́ sókè bí bẹ́rẹ̀ bí bẹ́rẹ̀ òsì dédé bá gbẹ́ gbẹ́gbẹ́ bí aláàkọ́ náà òsì dédé ọjọ́ ọlọ́mìyẹ nẹ́sùn àdéhìsì alábàyáni ma yafalu omasbuk is adraka imam bada kabara bada takbirat tí ẹ bá adé máa bí wọn kí sókù la imam sì takbir méjì àti mẹ́ta àwọn adé bóòlù ìwọ́n ti ṣe ń tiẹ̀ وظاهر أنه يشمل قوله صلى الله عليه وسلم ما أدركتم فصلوا وما فاتكم فأقيموا إتبع بقى يوسي تبقى تتبع لها يوكي فاتحة ìmẹ́wọ̀ bá máa wà ní tẹ́gbẹ́ ẹlẹ́kẹta yóò kè fatia oye yóò àgbẹ̀jẹ́ bá bá kẹ́kì ìtúbá kẹ́kẹ́ sẹ́padà ìtúbá yóò máa sálámà òun wà ní sálámà yóò àti tẹ́gbẹ́ yòókù ó di wa ìyẹn wà pàdà sálámà فكبر مع إمام وتكون عاد تكبيرة إلى الأولى فيقرأ الفاتحة ثم إذا انتهى الإمام من تكبيراته pẹ̀lú àwọn àkójúdà tẹ̀síwájú nínú ìdáadá almasjid wakad fatat salatu maktuba máa ìyá máa tí nìsín ọba wọn ti kí wọn ọ̀rọ̀ yà tán fatat salatu maktuba máa imam ثم شرع الناس في الصلاة على الميت وانت كلمة مهنة وانت بأكلم فهي ولا كلمة أقولها أودي فإن يسلوا على جنازة كل بعض كلمة جنازة هنا أودي لأن المكتوبة يمكن إدراك ما بعد صلاة الجنازة كل ما بعد أسكوي وعيه يقول له وعاك فراكين ọ̀ràn ẹ̀yà yẹn àwọn bá ní ó kírun ọ̀ràn ẹ̀yà kó tó kírun jẹ̀láìzà wọ́n ti kìtà wọ́n ti lọ ó di ẹyin kàdí after zalika ibn ọ̀sẹ̀mìn àfáà tó ti fatuwa bẹ́ẹ̀ náà ni ọ̀sẹ̀mìn ọlọ́mọdé àfúrà yìí ọlọ́ba la mani an yóò lẹ́nu lè hàdìrí ní àná mẹ́ta rẹ̀ jùlọ náà kò sábúrú bẹ́ẹ̀ kí àná òkúta bẹ́ẹ̀ kírun sí ọkùnrin ni o kẹ́ ẹ máa dọ̀mí irú استعمال الضمير انت قلت كما رجل مدارسي فإن لم يعرف تمدوا معنا هل هو رجل مرأة وقل أبو جرمي فالأمر واسع بين على يتقوه فإنه يحمل لغة أما على المعنى إن قال أما ألما اكفر الله ومقصود ميت قبعت بيرني واني ألما اكفر الله له فرده ومن أكوي وديها وإن قال ألما اكفر الله ومقصود بالجنازة تقول بالله أبا قول ما تقول ألما اكفر الله. لك جنازته ó ní wallahu a'lam ọlọ́run lórí mẹ́jù lọ ọlọ́run ọba mọ́sá àfọ̀rọ̀ yìí ọlọ́run ọba èyí tí a sọ yìí náà ni ẹ̀kọ́ tó bọ́ bá ti máa kírun sí òkú là ó di wa tábà kírun sókun yẹn látàn tó bá súnà mùjù náà ni ká dúó ní dúó díẹ̀ ká sàdúrà fókù yẹn abdullahi bin amr bin aas rẹ̀ di àfọ̀rọ̀ ní hadith mi ohun lẹ́gbẹ̀ẹ́ sàárè mi níbi èdè ìgbà tí wọ́n fi dúrà nkúmi tí wọ́n fi gbóra nkúmi tí wọ́n fi kún tí wọ́n fi pín ẹ̀rẹ̀ tán ó de bọ́yá ọlọ́wọ́ bó mi ìdúró yìí tẹ̀ ń sádùá fún mi ọlọ́wọ́ dùn ọlọ́wọ́ wọlé abẹ́ mi alẹ́ dáhùn béèrè wọn béèrè ó di wa so àìkájú kò ní bẹ̀rẹ̀ ground ó di wa àmọ́ adúló fún anadúló àfọkù ni anabi sasẹ́lá nígbà wọn kí ni sójú kan látàn ó ní ìsàlùlá olùmọ́kfìrà ìsàkfìrò àhíkùn fẹ́ẹ́nà àlàánù yusuf ẹ̀tọ́rọ̀ àforíjì fọmọ ẹ̀yà yín torí ní wọ́n béèrè béèrè lọ́wọ́ rẹ̀ báyìí ní ìsìn báyìí ó di wa wọ́n béèrè béèrè lọ́wọ́ rẹ̀ báyìí ní ìsìn báyìí lẹ́yìn náà ó dáa jù kí ẹ ṣàdúrà fókun kẹrẹ tí wà fúnra yín náà ó di ẹni bẹ̀rẹ̀ gíráwọ̀ yẹn kẹtó kú ń bẹ́ ọlọ́mọta fúrẹ́ tẹ̀wà jù wọ́n lọ́ba lẹ́yìn náà àbájá akérésókò látàn tá a fi òkúta tá a padà sílé ká máa jókòó ju kó ká máa jẹjẹ sàárà ká máa jójẹ sàárà bí òkú kọ̀ bá ṣeré àmọ́ àtọ́ òbí àbálọ́ ẹ̀ka dáná fáwọn òbí ẹ̀kú jọ́kẹ̀ní jọ́kẹ̀jọ́kẹta ọkùnrin mi kó ń kálukú túká ìyàwó nìkan ni ó lóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá nílé ó di wa àgbàlagbà wa ní ìyàwó yẹn ni ọmọdé mi kò bá di arúgbó kujúkujú ní wọn gbà tí ọkọ yẹn bá kú yóò lò sùn mẹ́rin àti ọdún mẹ́wàá yẹn ọlọmọdé àfọrọ yìí ọlọmọba. táwọn kí ibò ṣe máa kírun síkù la ìmáàmù takbir mẹ́rin ni ó ṣe ìgbà míì ó lè gbà láàyè kó àgbè láàyè kó ṣe takbir mẹ́fà àbí méje àbí mẹ́sàn àmọ́ èyí tó pọ́pùlà jù náà ni pé takbir Allahu akbar mẹ́rin ni ìmáàmù ó ṣe. táwọn ọkùnrin abẹ́kírun sí tágbóbìnrin ni ìmáàmù odò láàrin rẹ̀ déédéé ètò bá súnnà mú ni àdíṣe sámúra èyódò níbi orí èyódò níbi àárín obìnrin àti anas èyódò níbi orí ọkùnrin aláàkọlù lẹ́yìn náà yóò àti Allahu akbaru yóò gbé ọwọ́ sókè yóò gbé ọwọ́ sókè pẹ̀lú ó dín náà yóò àkàtútù سوى فاتح بقوات المهين الحمد لله رب العالمين دي ولا الضالين آمين إمام أوكي بقوا يكون أوكي إمام ما كي جيجاني أما تبا كي سوكي كل بقى قوالك وصبرون به ẹ̀mà pàpàrí súra yẹn tó bá parí fátíà yẹn kò sáburú ń bẹ̀ tó bá ké súra kékeré kan lè lẹ́yìn náà yóò wá sí tẹ̀kbírẹ̀ lẹ́ẹ̀kejì Allahu akbaru Abdullahi ọmọ umar àti abdullahi ibn abbas wọ́n jẹ́ àwọn àfáàgbà nínú àwọn àsàábí àwọn máa gbọ́ sókè gbogbo tẹ̀kbí bẹ̀rẹ̀ rí máa fà mí ara àkọ́nà ìgbà gbọ́ sókè tí bá rẹ̀ tó gbọ́ sókè bí tẹ̀kbí bẹ̀rẹ̀ rí bí kẹ́ bí àdíz imam dára kùtù ti gbà wá ó ṣe déédé wọ́n yẹ tó gbé ara àkọ́nà gbọ́ àsàlátù bá wọ ẹ̀kọ́ irú ètí alẹ́ islam kọ́ wa ni sùmọ̀lù kọ́bìrì sáàlìsá àwọn àti tẹ̀kbìrì ẹlẹ́kẹrin ya oòrùn mẹ́yìt àwọn àsàdúwà fún òkú yẹn kútùkú yẹn ó di àsàdúwà fún òkú yẹn wẹ̀yà àti ibi àfikárì ṣẹ̀rẹ̀ẹ́yà bi da'awat àwọn àdúwà àti pé ṣẹ̀rí àbámuwá na láàmúwá lẹ́yìn náà wọ̀yùkọ́bìrì rọ́ àbí àwọn àti tẹ̀kbìrì ẹlẹ́kẹrin ètò pé na ni ti parí wọ̀nyẹ́ sùkútù kọ̀rí ìlànà èyí ó dákẹ́ díẹ̀ àfi kí ìyẹn sàdúrà fún gbogbo àwọn tó máa kírun yẹn aláwọ̀mọ́ rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman àbí kí ìyẹn dákẹ́ díẹ̀ ó di di anna hadha jaa fi ba'd riwayat an bi sallallahu alaihi wasallam bisalamatu wa'ida wa salamu alayka assalamu alaykum wa rahmatullah tí wọ́n lè salamu alayka jìnnà kò sábúrú mbẹ́ ní pé àlẹ́ bí ní ẹ̀ẹ̀kan ó wá jẹ́ pé ṣẹ̀ríà gbà láàyè àtọkùnrin àtobìnrin náà ni wọ́n sùkúlà àmọ́ ọkùnrin nìkan ni ó sin òkú sórí tẹ́ ọkùnrin nìkan ni ó sin òkú sórí tẹ́ obìnrin yìí sin òkú sórí tẹ́ ó bí wà àwọn àfáà mi kẹta mi kí àwọn ọmọ obìnrin ìyàwó rẹ̀ lọ abẹ́nìkan kọlọ̀ lè rẹ̀ àwọn àfáà kò rárá àwọn àfáà ọ̀rọ̀ mọ̀mọ́ wa ó fi yàgbé kọ̀ yẹ kóbìnrin máa pò yí bẹ̀rẹ̀ ground ni àmóbìnrin lè lọ bẹ̀rẹ̀ ground lọ sí yàrá kékeré kó sì kú lọ ó di yé wa ẹ̀yà ìmọ̀ ìyàtọ̀ rẹ o à ń gbókè lọ sí tẹ́lifì kóbìnrin tẹ̀lé wa lọkọ̀ bá mu àmọ́ lẹ́yìn àwọn ọjọ́ díẹ̀ oṣù kan oṣù méjì ọ̀sẹ̀ kan ọmọ ìyàtọ̀ rẹ kọ́kà lọ kọ́kà lé wo ziara kó náà fi retí wà fúnra rẹ kó jọ́kọ̀ ó gbó wa mọ́ ti gbọ́ kó wáyé àti bàbá òun wáyé jọ́kọ̀ náà ó gbó wa bí mọ́ àmọ́kọ́ máa pò yìí lóṣooṣù àbí lọ́sẹ̀ọ̀sẹ̀ eléyìí kò bá ṣẹ̀rí àmọ́ bá anábì láàánà obìnrin bá máa pò yìí bẹ̀rẹ̀ gan pé láàánà láwùjọ wàrà tẹ̀ kúbọ̀ ọlọ́run láàánà àwọn obìnrin tó bá máa pò yìí bẹ̀rẹ̀ gan láti ṣe wáàbí fáwọn ọmọ ìyá wa tí wọ́n lọ tún bẹ̀rẹ̀ gan sí lóbìnrin ara ọ̀ iṣẹ́ tẹ́ ṣe ní pé ẹ lọ máa ṣe àdúgbò yìí fún inú sàárè àmọ́ tún orí tẹ́ ṣe kì í ṣiṣẹ́ obìnrin ni ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọn lọ́ba ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọn lọ́ba ìta tó tó dédé ọlọ́mọdé àkàǹtì fún wọn lọ́ba sànù wọn lọ́ba àwọn ẹ̀kọ́ yẹn máa lọ pẹ̀lú ògùn ọlọ́run lórí àwọn tọ́pìkì kọ̀ọ̀kan bí adébí ti kọ́ wa bó ṣe bá a mu pẹ̀lú ògùn ọlọ́run ọba tàbá ṣe bẹ́ẹ̀ ìṣàlá kò sí níyìn bẹ́ẹ̀ á gbanú àyíká wáyé adéwà náà tó fọwọ́ tó bá tíra wọn láti kíyàmà gbogbo àwọn tó wá ń ṣe ètò náà